ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá Ọlọ́run làjà nípa kú ọmọ rẹ̀ mélòó mélòó nígbà tí a là wá ní ìjà tán ni a ó gbà wá là nípa ìyè rẹ̀ kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà nísinsìnyí nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti ipa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀ nítorí kí òfin kí ó tó dé ẹ̀ṣẹ̀ ti wà ní ayé ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ sí ni lọ́rùn nígbà tí òfin kò sí. Si ṣùgbọ́n ikú jọba láti ìgbà ádámù wá títí fi di ìgbà ti mósè àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìrékọjá ádámù ẹni tí í ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀ ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́ nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹni púpọ̀ kú mélòó mélòó ni oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan Jésù Kristi di púpọ̀ fún ẹni púpọ̀ kì í sì ṣe bíi nípa ẹnìkan tí ó ṣẹ̀ ni ẹ̀bùn náà nítorí ìdájọ́ ti ipasẹ̀ ẹnìkan wá fún ìdálẹ́bi ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ti inú ẹ̀ṣẹ̀ púpọ̀ wá fún ìdáláre ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó mélòó ni àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi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 ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀ oore ọ̀fẹ́ di púpọ̀ rékọjá pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.